bàbá má kọ̀ mí sílẹ̀ ìwọ ni mo gbójúlé o bàbá má kọ̀ mí sílẹ̀ mo dìrò mọ́ ọ tipẹ́tipẹ́. bàbá má kọ̀ mí sílẹ̀ ìwọ ni mo gbójúlé o bàbá má kọ̀ mí sílẹ̀ mo dìrò mọ́ ọ tipẹ́tipẹ́. bàbá má kọ̀ mí sílẹ̀ ìwọ ni mo gbójúlé o bàbá má kọ̀ mí sílẹ̀ dìrò mọ́ ọ tipẹ́tipẹ́. àánú olúwa lórí ayé ènìyàn kì í ṣe nípa agbára tàbí mo mọ̀ wá wù ú ṣàánú fún mi bàbá o láàrin ọ̀pọ̀ ènìyàn ṣàánú fún mi. àánú olúwa lórí ayé ènìyàn kì í ṣe nípa agbára tàbí mo mọ̀ wá wù ú ṣàánú fún mi bàbá o láàrin ọ̀pọ̀ ènìyàn ṣàánú fún mi. bàbá má kọ̀ mí sílẹ̀ ìwọ ni mo gbójúlé o. bàbá má kọ̀ mí sílẹ̀ mo dìrọ̀ mọ́ ọ tipẹ́tipẹ́. bàbá má kọ̀ mí sílẹ̀ ìwọ ni mo gbójúlé o. bàbá má kọ̀ mí sílẹ̀ mo dìrọ̀ mọ́ tipẹ́tipẹ́. bẹ́ẹ̀kẹ́ lọ́lúwa. kò ní já ọkùnlẹ̀ rárá o. bàbá bá kàn mí sílẹ̀ mo dì ọ́ máa tipẹ́tipẹ́. ọwọ́ agbára tó fi di dáfídì mú o. bàbá má kàn mí sílẹ̀ mo dì ọ́ tipẹ́tipẹ́. ọwọ́ ọ̀nà tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo. bàbá má kàn mí sílẹ̀ mo dì ọ́ tipẹ́tipẹ́. alágbára. ní ọba àwọn ọba jẹ́. bàbá máa kọ́ mi sílẹ̀ mo dìrò mọ́ tipẹ́tipẹ́. bàbá máa kọ́ mi sílẹ̀ ìwọ ni mo gbójúlé o. bàbá máa kọ́ mi sílẹ̀ dìrò mọ́ tipẹ́tipẹ́. bàbá máa kọ́ mi sílẹ̀ ìwọ ni mo gbójúlé o. Bàbá máa kọ́ mi sílẹ̀ mo dìrò mọ́ tipẹ́tipẹ́. bàbá máa kọ́ mi sílẹ̀ ìwọ ni mo gbójúlé. bàbá máa mi sílẹ̀. What the hell, boss? You perfect man.